نعم كده تعرفين قال لكم ني وراجون القول المفيد على كتاب التوحيد كتاب التوحيد ني كده بابا محمد بن عبد الوهاب مجدد الشيوعي كتاب التوحيد بابا نوع صاحب الشيوعي محمد بن صالح المسلمين واسي شؤون قال عليكم ولك وري انا قبعه وبابا انا هسالك ان قالوا لهم كلمه الشفاعه ìṣìkàtí ìṣẹ̀lẹ̀ ń gbangba alkiyama ìṣìkàtí ńlá tí ó ṣẹlẹ̀ ń pa ìjọgbìn alkiyama ìjọgbìn alkiyama ọlọ́run já wà náà sí ibi ìṣìkà ìyáwó yẹn tí ìṣìkà yẹn ọkọ̀ inú ìṣìkà yẹn ní ti ga jù ṣìkà tó ó má ìṣìkà níbi ìkàbí nìyí sallallahu alaihi wa sallam wọ́n kan ṣàfáà bẹ́ẹ̀ ni iṣẹ́ rẹ̀ nú àánú ọlọ́run ọlọ́run bí wà jẹ́ náà lóòótọ́ kàbí tó ṣe ṣàfáà kàkọ́ tó jíkò wà gánú àjẹ́nà aláṣẹ́ rẹ̀ ní ṣàlá ọlọ́run kí ṣẹ́rẹ̀ gbé tẹ́ẹ̀tì aláwọ̀ rí fánàbí síkẹ̀rẹ̀ ìgbà rẹ̀ dá ìgbà ọ̀tọ̀ gbé tẹ́ẹ̀tì gbogbo ẹwà ní ṣìkẹ̀rẹ̀ lóbi ṣẹlẹ̀ sílẹ̀ wọ́n ni àfáà wọn sálàyé fún wa lọ́wọ́ wọ́n ti pé yíwájú bí àti sálàyé lọ báàbù ṣàfáà àrin à ń kà lọ́wọ́ báàbù ìṣìkẹ̀rẹ̀ في مسائل أفعل باب الشفاعة كان يكتبون به الأولى على تفسير الآيات أدوة ما آيات أكام به وهي خمس حوث آيات من وأدمان ديني تلك لتفسير في محلها أفعني وسبق تفسيرها في الأكثرية من وعيره الثانية على كيف الشفاعة الناصية الشفاعة لو جمع وليه فيقول يا أيها الذين أنفقوا مما رزقناكم قبل أن قبل أن يأتي يوم لا بيع فيه ولا علة ولا شفاعة تسليم هي ما كان في الشرك ولا الشفاعة سواء تقوام به ثم تقوم على باك باك القيامة ولا لا لا يا كامل وقف عن الكذباني وقف شو اسمعكم قاعد يقول لا جنة وقف الكذبان وفاسمه بقوي ونو الجنة ولا ما تريد قال لي tó fi bá ìwé lórí ẹ̀ lórí àgbà smọ́gù rẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ padà ní ìgbà sí nàìjíríà ọkọ̀ fún ọkọ̀ gbé wọlé tó fi gbàwé lórí ẹ̀ tó ní ìgbà sí ìgbésí rẹ̀ tó lè fi gbàgbà smọ́gù rẹ̀ kọ́ máa mójú gbó orí ìtọ́jú gbó wọ́n náà pé ìwà tó wọ ọ̀dà lọ́wọ́ kó fi smọ́gù rẹ̀ wọ́n náà dín náà tó wá lé wúlò ní pé káyọ̀ kò ti fi káyọ̀ yẹn o nínú àgbàdá àgbàdá òkú àgbàdá wọn yọ̀ ẹni ló bá bu aṣọ bu láti kọlu àtúntò dáa ọmọ náà bu wá láti kọlu àtúntò dáa náà bá. tó bá wọn náà jẹ́ nẹ̀tàn tó rò kíkà yé ti ní lọ́rùn ní pẹ́ tí kì í kàrà séèyàn tó yí wọ́n tó tó rí séèjì mọ́ ní tìlúbánù. ó di yé wa kó dáa ní sípẹ́ rẹ ọwọ́ àjẹ́ nẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú kíkọ́ba rẹ̀ ó di yé wa kó lóṣù fáfi fi àṣìbò fẹ́ yíyá mọ̀nà fìyà gbogbo شفاعة ضرب ضرب عن كريسة الثالثة شفاعة المثبتة شفاعة في الله وهي الشفاعة على التوحيد وانا نتوى بلوضة بطل التوحيد إذا قالت انت شفاعة في أهل التوحيد أسمى الله كان دوشك بشرط إذن الله تعالى فلو شرط كي الله بني فني ولا ورداء يريد من شافئ ومشفوء الله ọlọ́run yóò fẹ́ tó bẹ́ẹ̀ sí pẹ̀lú yọ̀nda ọlọ́run lọ́sí pẹ̀lú sáìkò sí pẹ̀lú ó di kíkọ́ lọ́sí pẹ̀lú Buhari àbúrúnà Buhari ní ìjọba àdúgbà ọ̀ bí àwọn múzá bẹ́ẹ̀ sí mamá mi ní gbádùgbò yìí mọ̀mọ̀ yìí mọ̀mọ̀ yìí ó ní síparí síparí Buhari àbúrúnà Buhari àbúrúnà tí wọ́n mọ̀mọ̀ mi lójú tí mọ̀ nǹkan kálẹ̀ dè mọ́ rẹ́rìn ní قصان واحد بإذن الله تعالى ورداء عن الشافعي والمشفوع له فبدأ من ايه الله ينسي يسمون دا انت الشافعي مشفوع تتكبر الرابع ذكر الشفاعة القبرى ذكر الشفاعة العظمى إذا هو يقول شفاعة كان بكتب الشفاعة له الشفاعة القبرى تبوج هي مقام المحمود هنا نجمع ما تحليه اللهم رب عابه لا تتام به وصلاة القائمة أتي محمد هو سيدة والفضيلة وعافه مقام محمود مقام محمود يعني وهي مقام شافئة في العالم الموقف هنا للشفاعة بالضم ضم القيامة أن يقضى بين كل رسول جلاله وقال شيخ الإسلام هي مقام محمود وقال الشيخ الشيخ بايكريم محمد بن عبد الوهاب هو مقام محمود هنا يعني ان يوفني اي منا منه لك دونوبا اوجي يعني على خامسة صفة ما يفعله صلى الله عليه وسلم على خامسة صفة ما يفعله رسول الله صلى الله عليه وسلم كيف أن تلبس أنه لا يبدأ بالشفاخ يقول يقصد بل يسجد يقصد سجود فإذا أذن له تبعث حميا دا شفاعة يعتفى كما قال الشيخ رحمه الشيخ الإسلام رحمه الله هو ظاهر هذا يدل على عظمة الرب وكمال عدد السلف إذا تفضل بشكل الله با عتي لقوى النبي محمد صلى الله عليه وسلم هذه لقوى فقال يتفرن كلام الله با أخوان الله بنا إليه يعني إنسان سبحانه وتعالى كتب الفاتحة دعاء العبادة أتي دعاء المسألة أي على أقوى أكون يربنا الحمد لله رب العالمين أن يربني الرحمن الرحيم مالك يوم الدين أن يربني قاله إياك نعبد وإي الله قد يمسك المسألة لك أسرع تلدرسي اهدنا الصراط المستقيم صراط الأنصر الله لبن ده يسر من القيامة هي قول يلو بنا ما لا أعلى بما ينتكب الله سنقو تيما نقبل أزانج مجمعينا قولي وعن قولوا مطلع حيوي ولوضع السادسة ألا كفى من أصعب الناس بها وونوس لكل الله دوان ولوضع هم أهل التوحيد نعم ثم الله لكم الإخلاص قد السنوب كان من قال لا إله إلا الله وخالف من قلبي قلبي قلت لا إله إلا كل وقما قلت لا إله إلا الله وانتم قديس من قلبي أنا لا إله إلا الله قديس أمي أمي أمي كيف يعقل قضي وعن المغفر يولوبة لا إله إلا الله معناه كما ذلك لا معبود بحق لا معبود بحق إلا الله إن تطلق بحق الله àbẹ́sì máa láwọ́lá máa bọ́dọ̀ ìlọ kẹrẹ pé kò sẹ́ni tó kọ́ lọ́lọ́bà ara àwọn bíjì tẹ́lẹ̀ mi lọ yọlọ́bà àmọ́ tó kọ́ sí ìdúró lọ́lọ́bà ìdánáwó láwọ́ kára kàdáàlì lọ́jọ́ báyìí la kára wá àkẹ́yọ̀ yẹ kùsùbù dáàlì wọ́n ti fi mílẹ̀ lẹ́yìn ọlọ́bà ìṣiṣẹ́ tẹ̀lẹ̀ nílẹ̀ yorùbá ní ìṣiṣẹ́ ọlọ́bà kó sànùwà ọlọ́bà kó sànùwà gẹ́gẹ́ bí program kan ní ìṣiṣẹ́ ìṣiṣẹ́ ìṣiṣẹ́ ìṣiṣẹ́ ìṣiṣẹ́ àbí ìṣiṣẹ́ ìṣiṣẹ́ ajalẹ́kù ọmọ àìdáàbò fún wáyé ọmọ ń kí kí kí wọ́n ní ẹ̀sẹ̀ àyíbá àtàkàwà lọ́bẹ̀ wọ́n ń fáyà ní kò yá wọn yẹn ní bọ́lọ̀hún ṣe rán lẹ́bí Musa sáwọn bàní Israẹ́lá sáwọn Júù bọ́lọ̀hún rán lẹ́bí Isa dédì sáwọn bàní Israẹ́lá bọ́lọ̀hún rán lẹ́bí Islam sáwọn ọkọ̀ọ̀tẹ́lápọ̀lọpọ̀ ọ̀rúnbìlà rárá ọ̀ ọ̀rúnbìlà lọ́lọ́rọ̀ sí Yorùbá ẹgbẹ́sẹ̀ àbálá inú ìfọ́n promote ní ìsìnkú máa kọ́ ẹ̀yẹlé yọ obìnrin ẹ̀yẹlé gbà sí báyà àjíká rẹ̀ báyìí òun náà wọ́n white white àwọn ẹ̀yẹlé white white mọ́wọ́ yìí náà ọdúnjọ mọ́ ni bí àwọn ìgbà tó mọ̀ ń pa rẹ̀ lákùnrin ọ̀fẹ́ tí ó mọ̀ sí báyìí ọdún mọ̀ sí mọ̀ sí mọ́fà mọ̀ ń pa rẹ̀ ọlọ́run tọ́run yóò kó mi fáìn alhamdulillah lọ́rọ̀ ni ọlọ́run bá kó fún wa ẹ̀ẹ́ mú dànù orúkọ àmọ̀ òní náà ń yọ ẹ̀yìn náà قال وإذا كان هناك معبود من دون الله فأب مسمى عليه وتعبون صحبه قوي ينسيه هي الله ودوك في بي رملا ولكن عباس لا يعبد به دون السني وإنئذ تعين أن يكون المراد لا إله لا, لا إله حق إلا الله السد الدوت كما زاد ما طلبوه يقول في وجهك ولا إله إلا الله هو يتبنى نافئا وإثباتا بين يقول لا إله إلا الله يحققوا كده في شان الله هذا هو التوحيد إليه قال يقولون لك لأن الإثبات مجرد لا يمنع المشاركة تري ما ذقيق في ما ذقوا الله نظام ذاتفه تقع يسأل منا والنفس مجرد التحقير المحدد بين ما حقوه لي قليل ولو قلت لا إله ما تلقى كل إله wọ́n ni láìlá àkùtù kò jẹ́ jù fún ọ̀rọ̀ náà wà bẹ̀rù ọ̀rọ̀kúta aláwọ̀ ìlàhùn máa wà áta wọ́n ni ọlọ́wọ̀n bá tàbí jù fún ó sọ fún akọ́lọ̀ nìkan ni ẹ̀rọ nítorí àárí èsì ìgá láyé وإلهكم والله انت لكم مجازف إله واحد كمسلمين لما جاء بإثبات فكرة أكبر أبي واحد هذا إثبات فكرة الذي ويصنكم كل بنا كلكم واحد السابعة ألا الأكد أنها لا تكون لمن أشرك بالله إيش كان يقول الله بقول ليش كان النبي السلام الله واحد إنه ونيوا هو أنتم شكرا قولي فما تنفعهم الشفاءة الشافعين ìtàwọn òṣìṣẹ́ náà kò ní kí wọ́n láǹfààní ọlọ́mọsọ̀rọ̀ ṣẹ̀bọ̀ ọlọ́ọ̀bà وغير ذلك مما نفى الله عنه الشفاعة للمشركين أما بآية تقول أي هو في ذلك شفاعة فهو كني أو الشباء قوله خالصا من قلبه هو كالوقت ما أما تنقنقو سواء بقى وصوه من قوة توهيد كريم من بقى نصره من يلي هو شكوه طلع قصة القرآن بقى في يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة ولا نكس شفاعة هو هو الكفر والكافرون هم الظالمون أما كفري أما وسد سكوته ونكني فسر ونو ونكني فني شفاعة أما فان الله الله باعنوا يقولوا يوا طبعا الظالمون والظالمون هم الكافرون أبدانا شكرا لك شكرا لك so ṣètọ́wà pẹ̀lú wa àtàwà ní ọdíwà ṣètọ́wà pẹ̀lú wa mọ́lọ́ni wọn kàfìrónà ọmọ ìdúkọlìmọ̀n ìjọba yọ àti pé àwọn alábòsí ìjọba tí wọ́n ti fẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà sáánù ọlọ́ọ̀bà láyà bẹ́ẹ̀ tí a mọ̀ náà àtàmì nàbí bayan akẹ́kẹ́tùwà àlàyé bí ìṣúwáyé gan akẹ́kẹ́tùwà ọ̀nà àdúgbò wáyé gan náà lè annalá ta'ala ìṣẹ́jọ́ ala alù ikhlas ọlọ́ọ̀bà sọ lákàwọn ọlọ́ọ̀bà lójújó ويغفر لهم من بواسطة بالماء أن العلماء واسعه لكم فوا قالوا يندفقوا النبي صلى الله عليه وسلم يشفى يكرمه وينال مقام محمودا لكن أنا بلي يقول بان بعد القيامة ويقف صره ọlọ́wọ́ bá yáwà náà wọ́n tó dáńkọ̀ ní ayẹyẹ ọ̀rọ̀ níbi sílẹ̀ ìdúró lọ́wọ́ ilé ìkọ̀lẹ̀ báàbù ṣàfáà ọlọ́dún yíwọ́ bẹ́ẹ̀ sàlàyé ọ̀rọ̀ wa àbọ̀sí báàbù kọlọ̀ ohun ilẹ̀ kala نشهد أن لا إله إلا أنت نستكفيك ما ذلك أنا يقصون قواعية تسكيك معكنين كانت في هذا شكوان جيكو يوا أما بكبار الله أدوني تيا ولا أما كفوني أما بكبار الله أما بكيوري بكيوري أمي يقول يواوي ما وافقوا نعم أنتو يعني ta èkó hmm. yáwó náà kó ta lórí hmm. wá wá kó èkó náà nínú ọkọ̀ yọ ẹ̀fún pípẹ̀ tó ní ọ̀rọ̀ èkó náà ní ọjọ́ ìrọ̀lá àti ìgbò tó wá ní ìrọ̀lá oníṣẹ́ àtàwọn aláwọ̀ tó kọjá kàkì tó fi dákò yẹn náà lọ́mọ ìlú kò lọ́kùn sílẹ̀ ó di gbogbo ẹ̀rọ ìyọ̀ zàkàlẹ̀ lórí gbogbo nǹkan ọkùnrin èrè ọkùnrin ìyọ̀ zàkàlẹ̀ lórí kò ní ìyọ̀ zàkàlẹ̀ lórí ilẹ̀ ìdákọ̀ ọwọ́ èrè okú tó káyẹ̀ kúrò èyí tí ń jẹ àti náà zá lẹ́kùn yẹn zaka lórí ẹ̀ wọ́n tó ní tó wá àmọ́ zaka ti yàtọ̀ pé ó zẹ̀ sí ọlù kan gbogbo wọn tàwọn rice kan yìí sí àtàwọn eh, nǹkan ọ̀gbìn jẹ́ pé ilé ayé àti advance pé kì í ó di ìṣeré nìyẹn. kókò sanwó ilé yìí náà àmọ́ ewu tó yà yẹn yóò san àmọ́ èrè oko yẹn èrè oko tó kà yẹn yóò yọ fún ìjẹun lórí ẹ̀ ẹ pé èlé ṣe ní five percent ó di. tó bá kó èyí tó kó lóko hmm. bá kọ́kọ́ yọ sí owó tó yá ń bẹ̀. rárá o torí ó kéré kọ̀m̀pútà ní ẹ̀wọ̀ lórí ẹ̀ ọdí owó ọ̀yọ́ zaka lórí owó zaka tó yọ lórí èrè okú ni ọdí ìgbéyàwó ìwòyèrè tó kárí tó kárí okú náà ó fi owó zaka ògbò kò lè fi òkúrí àlùkò zaka wà ní ọ̀rọ̀ rẹ̀ lọ́gbọ̀ gbèsè lọ́dún ìjẹ́ ìjẹ́ kò lò gbèsè lódí lẹ́nu ìjẹ́ yẹ́kọ̀ọ́ ó ní ìgbàgbọ́dé lọ nìyẹn ní sàfà mọ́ta ló ń gbé sọ́nà ọba. Naam. Nígbà tí wọ́n kú wọ́n àfẹ́ ìdúró rẹ̀. Hmm. Wọ́n á fi àwọn tí ó rà. Hmm. Òkú rẹ̀ náà ni wọ́n fi àwọn tó ń rà wá. Wọ́n ti àfẹ́ ìdẹ̀kalẹ̀ tó àwọn á ní àwọn wúrà ní wọn bẹ ta wọn. ṣé ìlú ọkọ lọ sí ọdún tó bá kó fún ẹ̀ka rẹ̀ fún ìlú ọkọ lọ sí ọdún ẹ̀ka rẹ̀ fún yára yóò wá yọ ẹ̀sìn tàbí five percent di ẹ̀sìn lórí ọ̀dẹ́ kan tó ní àbí gbogbo fún ọ̀dẹ̀ nínú ìlọ. rárá o yóò kọsọ gbèsè gbogbo fún wa náà sí kí n ti wo tiẹ̀ owó tiẹ̀ yóò kọsọ gbèsè náà yóò á wo ìjókòó yẹn tó fún hausak ni wọ́n mọ̀ pé ó ní iye tọ́ọ̀nù kí ló jẹ yóò tó kí gbogbo gbogbo fún ayé ìpínlẹ̀ rẹ̀ wá fẹ́ yọ zaka ara wọn iye tọ́ọ̀nù sí ìpínlẹ̀ ọmọ ìtọ́ọ̀nù yẹn lórí ọ̀gá àpá àmì kàlẹ́ndà náà wọ́n ọ̀gá àpá àmì kàlẹ́ndà yẹn ní iye tọ́ọ̀nù sí ẹrù yóò tó ìdè èrò ní zaka ọdún gan one million and forty eight thousand àbí zaka ọdún yìí one point four million one million four hundred and seventy six thousand ó ti fi kéré lójú mi among considerate death are at its face down. There's against regions, oil, state, and from death, grass, and online. The research is all caught in fact, fact with what what what what did I value? Hmm? Or 1,200 users, using Nabi. Using Nabi, 1,000 lórí lẹ́bí tó máa fi yọ̀gà tó tàbí ọmọ méjì fẹ́ nìkan mílíọ̀nù àwọn ìfẹ́ nìkan bẹ́ẹ̀ nìkan nìkan wọ́n ń tàbí kí ni ní ìfọ̀ ọ̀làká. wọ́n sọ pé tọ́m báyìí lọ jẹ́ ọ̀tọ̀. wọ́ọ̀sì lè wọ́ọ̀sì èdè lárúbá lè yìí. kọ́nà ọ̀sà lọ rà kó lè ha gbóṣùlọ́ nìyí. sọ́ọ̀dì kò ní.